ìgbádùn àgbà ńlá ayé níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi ń dédé àkókò yìí ẹ jẹ́ kíra wa pa láǹfààní láti rí àìsùn ọdún kérésìmesì ìwòye ìsìn la ṣerú ètò yìí kan ẹ̀ láìsùn ọdún kérésìmesì tá fi ń fi ọgbẹ́ fi ìyìn fi ògo fún ọlọ́run ọba tó dá wa sí láti january títí di december ògo ni fún orúkọ yín lókè ọ̀run àkàndá ọpẹ́ olóore àdá àdá tán ọpẹ́ olóore àdá rere àrè lọ́wọ́ ọlọ́run ọba ọba tó dá wa ọba tó mọ wá tó mọ̀ wá ọba tí ń pa wá mọ́ ọba tí ń sọ wa ọba tí ń kẹ́ wa ọba tí ń gẹ̀ wá lójoojúmọ́ ògo ni forúkọ yín ọlọ́run. jésù wẹ́pọ̀ ìfẹ́ ìdójú. àkàndá kò sí nǹkan méjì tí ẹ̀dá lè ṣe láìsí ìfọwọ́sowọ́pọ̀. ọ̀tá ìlọ. àjèjì ọwọ́ gbogbo ọmọ Yorùbá ẹjẹ́ àgbàgbé ọ̀tí àti dúkùú ẹjẹ́ àfọwọ́sowọ́pọ̀ ká lè bá àbára wa ń wájú. kò sí shortcut sí success ju iṣẹ́ àṣekára lọ whatever tí ẹ̀dá bá jèrè láyé òṣìṣẹ́ fún ni. Oh ẹ̀dá wa ọ̀tọ̀ lórí ọ̀fẹ́ ọlọ́run orí ọ̀fẹ́ ọlọ́run máa ń báyàn lórí iṣẹ́ téèyàn bá ń ṣe tọkàntọkàn ni. ọlọ́mọ ìyá ọ̀tọ̀ láàánú ọlọ́run ó ní wọ́n ṣàánú fẹ́ni tí wọ́n ṣàánú fún àánú ọlọ́run máa ń báyàn bí téèyàn bá ti ń ṣe nǹkan tọkàntọkàn ni. ìyá àdúgbò yín. àkàndá mo dúpẹ́ olórí àdá àdátán lọ́wọ́ ọlọ́run wípé mo ṣèlérí ní January ọ̀dẹ̀ wá sí ìmúṣẹ bẹ́ẹ̀. ẹ jẹ́ àrẹ́lẹ̀ wa. wọ́n bẹ̀bẹ̀ fóore ọ̀fẹ́ wípé kọ́lọ́run ó fún mi ní ẹ̀mí gígùn àti àlàáfíà kan fi la ọdún yìí já pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run kẹ́ńkẹ́lé ló kù kí n la ọdún yìí já. ṣùgbọ́n mo láǹfààní láti ṣètò ní ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún two thousand and twenty àtúnwákà mi yẹ láti tún jẹ́ alààyè ọkàn lónìí láti máa fèèyàn fi ọpẹ́ fi ògo fún ọlọ́run òṣùbà yín nìyí ọlọ́run thank you sir. ọmọ yorùbá àkàndá ọgbẹ́ olórí àdá àdátàn ọgbẹ́ olórí àdárèrè àrè lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ àkàndá ọ̀rọ̀ Awíkonko tẹ́ ń bá mi bọ̀ láti ìgbà yìí wá láti January di December kí ni mo rí fáyọ̀ bí ó sọ pé. èyí tá a ṣe ló kó ẹrù tó. mi ò ró ń fáyọ̀ bí ò bá sọ pé a ó ṣe èmi ò pọ́ ò ṣe o fún fífẹ́ tó fẹ́ràn mi mo dúpẹ́ ó wà tóbi jù olóore. àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu b sórí apá tatatatata níbi títí tí ìjì ayé kò lè dédédédédédé nígbà nánánánánà lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ alẹ́ lólóló yàyà mo láyọ̀ nígbà. àkàndá mo láǹfààní láti kí gbogbo ẹ̀yin èèyàn wípé akú ọdún akú ìyèdún ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti láàyè rere wàhálà ti dààmú òní débálé wa kò ní súnmọ́lé wa ẹkún òun ò sí ìpayín keke kò ní bọ́sẹ̀ ẹ̀dẹ̀ wa lágbára ọlọ́run. mo ti kọ́ lélẹ́ mi kiri sórí apá tatatatata. àkàndá mo tún dóde tòní ní pápá pàgbà mo fẹ́ ṣe é ọlọ́yẹ̀ Sunday Adéyẹmọ Ìgbòho ni mo torí rẹ̀ wá gangan. di ayé kò lè dédédédé. ṣùgbọ́n n ò lè sọ̀rọ̀ láì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè láì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi. dédé ìgbà nànànànà lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ alẹ́ lúlúlú yàyà mo láyọ̀ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀. àkàndá ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ nípa àtìpín nínú ilé ayé mi láti January sí December yìí ọpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ mo tún ọpẹ́ dá Ọlọ́run á bá mi dúpẹ́ lọ́wọ́ yín ṣẹlẹ̀ bẹ́ẹ̀. àkàndá mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ mú sí tẹ́ ẹ̀ yọ kúrò ẹ̀ sáà kúrò níbẹ̀ náà ọpẹ́ lọ́wọ́ tí ń náà. ẹ wá rí ẹ̀yin tẹ́ lérò pé àkàndá sẹ̀yìn tó èmi àkàndá ń tọrọ àforíjìn lọ́wọ́ yín o láti january di december ẹ̀yìn bá a bá níkùn sínú ara wa ẹ já gbàgbé dúkùú ká lè bá àrà àánú ọlọ́run gbà ẹ wá rí ẹ̀yin tẹ́ ẹsẹ̀ mi tẹ́ ẹni lọ́kàn pé ẹsẹ̀ mi àtẹ̀yin tẹ́ ẹsẹ̀ mi tẹ́ mọ̀ pé ẹsẹ̀ mi àtàwọn tí mo ṣẹ̀ tí mo mọ̀ pé mo ṣẹ̀ àtàwọn tí mo ṣẹ̀ tí mo mọ̀ pé mo ṣẹ̀ àkàndá ń tọrọ àforíjìn lọ́wọ́ yín ẹ foríjìn mi o gbégbégbégbégbé. ọlọ́run mi gàgàgàgàgàgà. ọlọ́run mi gàgàgàgàgàgà. mo ti fò gógógógó fọlọ́run lókè gégégégégé. mo ti fò gógógógó fọlọ́run lókè gégégégégé. àkàndá kò sí bá a ṣe fẹ́ pèrè ajá tà ní pèrè ìkòkò that is that is kò sí bá a ṣe sọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tá a ní sọ̀rọ̀ nípa Yorùbá nation àkàndá ibo ti bẹ̀rẹ̀ Yorùbá nation ibo la bá dé ń lọ. as far as i'm concerned mo láǹfààní àti sọ wípé Yorùbá nation agitation kò progressi kò kúrò lójú kan ẹ̀yìn ló ń lọ. ìdí ni pé bá a ṣe pọ̀ tó ń gba tá a bẹ̀rẹ̀ kọ́ la pọ̀ tó máa ń nìsín fat and factual ẹ̀dùn ọkàn bẹ̀ ni wípé àwọn èèyàn wọ́n tan olóyè Sunday Adéyẹmọ Ìgbòho débi tí olóyè wà yìí ni. because ìran yorùbá ò tí ì gbé agitation wa dé twenty percent ṣùgbọ́n wọ́n sọ fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho pa ti wà ní ninety to ninety five percent pé gẹ́ngẹ́rẹ́ ló kù ká débi tá à ń lọ meanwhile ìrọ́dẹ̀ ni. ni bíran yorùbá ṣe rí nìyẹn o. ẹni tó bá mọ̀ mọ̀ orí ọlọ́run. ìgbà tí mo ti mọ̀ wípé ẹnu lọ́pọ̀ ju ìgbésẹ̀ wa lọ òun ni wípé. lẹ́yìn ìgbà tó lóye Sunday Adéyẹmọ Ìgbòho ti sílé kò sí ẹni tó máa carry out duty ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni wípé mo wo gbogbo lẹ yorùbá pátápátá n ò rí alágbára kankan mọ́ lẹ́yìn olóye Sunday Adéyẹmọ Ìgbòho tó láyà tó gbójú tó gbónu bíi kìnìún tó lè jáde bí olóye Sunday Adéyẹmọ Ìgbòho kò tún sí mọ́. jọjọjọjọ ọ̀jọ̀gbọ́n lọ́rùn mi ga. because ká nígbà tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho mi jáde la rí akọni tó jáde lọ́sùn akọni tó jáde lọ́yọ̀ọ́ akọni tó jáde lẹ́kọ̀ọ́ akọni tó jáde lóògùn akọni tó jáde lóńdó akọni tó jáde lẹ́kìtì akọni tó jáde ní Kwara nta ń sọ èkó làbá máa ń sọ. gàgàgàgàgà sórí àpáta tatatatata ibi tètè. lèmi àkàndá fi sọ wípé abánidá kì í báni débẹ̀ abánidébẹ̀ kì í báni tán. ìjìjì ayé kò lè. nǹkan ẹyọkan jẹ́ ẹ̀dùn ọkàn fún mi lónìí òun náà ni wípé for the first time ní Israel, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tí ò ní ṣe kérésìmesì nínú ilé ẹ̀ tó bá wà lókè òkun yóò wà ní òmìnira ara rẹ̀ òǹlélẹ̀ yìí. gbogbo ẹni tí ń sọ wípé kólóyè Sunday Adéyẹmọ mọ́ gbàjọ́ mọ́ gbàjọ́ mọ́ da wọn lóúnjàre Yorùbá Nation Now Yorùbá Nation Now inú ilé tiẹ̀ ló ti fẹ́ sọdún kérésìmesì inú ilé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kọ́ ló ti fẹ́ ṣe tiẹ̀ kí lè ru ẹ pẹ̀lú ẹ̀ tó bá jẹ́wọ́ lọ wà ní pòsíṣàn ibi tó wà bó ni yóò ṣe rí lọ́kàn ẹ̀. òbí yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ alẹ́ lúlúlú yàyà. àkàndá òótọ́ ọ̀rọ̀ ń bẹ nílẹ̀ ká bára wa sọ èmi ọ̀ máìndì àwọn tó fẹ́ sọ̀kò ébú mi ọ̀ máìndì àwọn tó fẹ́ sọ̀rọ̀ àlùfànṣá ṣùgbọ́n dandan ni ká sọ òótọ́ ọ̀rọ̀ kó lè wọ̀n rẹ́kọ̀d. ọ̀nà wo ni Yorùbá Nation agitation ló fi forí sánpọ́n. torí mo wí níjó ní ìmọ̀ ló ti forí sánpọ́n èmi àkàndá kì í dúró síbi nǹkan tó bá fẹ́ẹ̀ láti odidi oṣù mẹ́jọ tí mo ti darapọ̀ padà pẹ̀lú agitation kò sí ìtẹ̀síwájú kankan títí dòní tẹ́ ẹ bá wo láti ìgbà tí wọ́n ti mólóyè Sunday Adéyẹmọ Ìgbòho ẹ rí i pé fírífírí làwọn èèyàn ń sọ̀rọ̀ nípa Yorùbá Nation funfun gbòò dùgbẹ́ fún àlàfí. ibi tí ominú ti kọ́kọ́ ń kan mí bọ̀ ṣé ẹ gbàgbé. Ah. òun náà ni United Nations Assembly United Nations General Assembly ṣé ẹ mọ̀ wípé ibi tí hope wá wà nìyẹn wípé àwọn tó lè bá wa dá sọ̀rọ̀ Nàìjíríà kí wọ́n fi fún wa ní referendum ká lè bá pín Nàìjíríà kí Biafra ọlọ́lọ́tọ̀ kí Yorùbá nation ọlọ́lọ́tọ̀. kékeré kan tó funfun gbọ́kànlé wa náà ni àjọ United Nations. tó kígbe fún àyà. tí àwọn aṣíwájú wa kan sọ wípé ibi tọ́rọ̀ wa ti máa níyanjú nìyẹn. èròǹgbà tèmi ni wípé wọ́n ní invitation sínú General Assembly wípé a máa lásojú tí yóò gbẹnu wa sọ̀rọ̀ ńbẹ̀ secondly wípé wọ́n fààyè gbà wá láti sọ̀rọ̀ ní United Nations kíá. mọ̀ páàní ní aṣojú kankan tí yóò wọlé. ọ̀rá fún. lóòótọ́ la gbé pílákàdì dání lẹ́nu ọ̀nà General Assembly United Nations. omeri. lóòótọ́ làwọn aṣíwájú orílẹ̀-èdè àgbáyé tí wọ́n wá wọ́n rí àkọlé ọwọ́ wa wọ́n rí wa bá a ṣe péjọ wọ́n rí wa bá a ṣe sùjọ́ sẹ́nu ọ̀nà. mo láǹfààní àti sọ wípé wọn ò kà wá kún elébele àtó one percent lójú wọn. ọ̀rá. ní tí wọ́n fẹ́ ṣe nu ilé ọ̀tà ṣe ní tí wọ́n fẹ́ ṣe nu ilé náà ni wọ́n padà ṣe. fagotan. kọ̀dẹ̀ sí ìjíròrò kankan tó wáyé lára secession election ní nàìjíríà eléyìí túmọ̀ sí pé kò sí ìjíròrò kan tó wáyé bóyá lórí biafra àbí lórí yorùbá nation. ọ̀rẹ́ fọlọ́. mo sọ nígbà náà wípé tí wọ́n bá fẹ́ pín nàìjíríà àwọn aṣíwájú wa náà ni wọ́n béèrè lọ́wọ́ wọn àwọn aṣíwájú wọ̀nyí náà ni wọ́n ń tà wá tí wọ́n fi wá ṣe bísínẹ́sì àwọn náà ni wọ́n dẹ̀ béèrè ọ̀rọ̀ nàìjíríà lọ́wọ́ wọn kí làwọn wá sọ wọ́n ní kán mọ̀ dá wa tó kù lóhùn pé a kàn jẹnu ara wáyà wọn ni just some set of people wọ́n ní some section ni wọ́n ń pariwo yorùbá nation tí wọ́n agitate fún biafra ṣe ráwa yìí alétò tá a fẹ́ ṣe fún nàìjíríà. nǹkan tó ń kọ́ mi rí lẹ́kọ̀ọ́. nígbà tí nǹkan kan ò ti jáde láti àjọ united nations ni mo ti mọ̀ wípé a ti ń ìyẹn wa ti ń fọ ọ̀rọ̀ gi díẹ̀díẹ̀. mary lagutan kékeré gan tó fò. àkàndá kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ìbò tó kígbe fún àlàáfíà gẹ́gẹ́ bí mo ti sọ lára nǹkan tó ń mú Yorùbá Nation agitation forí sánpọ́n òun náà ni pé kò sí strategies kò sí strategies nílẹ̀ pàápàá àní àlàkalẹ̀ kankan tó fi jẹ́ pé ìgbésẹ̀ àkọ́kọ́ lélẹ̀ eléyìí tá a máa gbé tẹ̀lé lélẹ̀ eléyìí tá a máa gbé tẹ̀lé lélẹ̀ kò sí arrangement bẹ́ẹ̀ nílẹ̀ fún wa rárá. àbẹ̀rẹ̀ lágùntàn kékeré. bákan nígbàgbọ́ wípé ká agitate ká ká pariwo ká sọ̀rọ̀ ká jáde ká ṣe rálì pé ńlá máa fi gba yorùbá nation. ìyẹn lè ṣe lórílẹ̀‐èdè míì kì í ṣe lórílẹ̀‐èdè nàìjíríà tó jẹ́ pé àwọn tí wọ́n ń darí wa àdìtì ni wọ́n afọ́jú ni wọ́n wọ́n á rí wọ́n á ṣe bí ẹni pé wọn ò rí because wọ́n ń travel abroad wọ́n ń káàkiri àwọn ìlú òkè òkun wọ́n rí àwọn ìdàgbàsókè tó ti dé bá wọn but wọ́n á fọ́jú ńgbà tán bá fẹ́ kó níbẹ̀ wọ́n ní mú dàgbàsókè yẹn wá sílé débi pa láǹfààní láti jàǹfààní ẹ̀. ìbò ló ń kígbe fún àwọn aṣíwájú tá a ní ya adití àti odi débi wípé gbogbo egbe tá à ń ké gáàsì wọn o epo wọn o ọ̀nà ọ̀dá o oúnjẹ wọn o aṣọ wọn o gbogbo nǹkan ló gbó lérí o wọ́n ya odi sí i wọ́n ya adití sí i wọ́n ní ever listen sí wa. ó ní mo fi sọ wípé bára ilé ẹni bá lẹ́nu ṣe lè yàn lẹ́sẹ̀ bára ilé èèyàn bá lẹ́sẹ̀ ṣe lè dá lẹ́nu ṣùgbọ́n gbogbo ariwo àkàndọ́rọ̀ Awíkonko náà kò sí ẹni tó gbọ́ kò sí ẹni tó kà ó ní mo fi suggest pé gbogbo ẹgbẹ́ tá a dá kalẹ̀ tọ́pọ̀ yanturu yìí kínní kan Yorùbá kínní kan Odùduwà kínní kan eh, Ọ̀rànmíyàn ká kó gbogbo ẹ̀ papọ̀ sójú kan ká yan síwájú kọ̀ọ̀kan láàrin wọn. let me ask you ta ni aṣíwájú wa fún agitation Yorùbá nation. ó kí pé fún àyà Professor Bánjí Akíntóyè bàbá ti mẹ̀lẹ́ ń bẹ̀ because ara ti dára àgbà àákó gbó ni bàbá wà. olóyè Sunday Adéyẹmọ Ìgbòho wà níbi tí wọ́n wà níbi tí ọ̀yẹ́kọ́ wà ibẹ̀ lọ́ wà. èmi àti wọ́n láǹfààní sí ẹbí wa lónìí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho láǹfààní láti kó àwọn ọmọ ẹ̀ mọ́ra kó lọ ṣe shopping fún wọn káwọn náà mọ múra kérésìmesì adìẹ náà pa ni o tọ́kì náà pa ni o ẹran náà pa ni o káwọn náà máa ṣe kùkù kẹ̀kẹ́ kí gbogbo wọn lọ bá dáwọ́ dùnú nu ilé ẹ̀. ọ̀rá fagotan ọ̀rá folùkọ́ tó ń kọ́ ẹ̀. ìdí nìyí tèmi àkàndá ọ̀rọ̀ fi sọ wípé mo fẹ́ fún ẹ̀gbọ́n mi ní advice tọ́pọ̀. ìdí ni pé gbogbo àwọn tí wọ́n ń pariwo máa jó lọ mọ́ wẹ̀yìn rẹ kọ́ ni wọ́n fẹ́ràn rẹ. kọ́ ọ gbogbo àwọn tí ń pariwo olóyè ni o ìgbòho ni o olóyè ni o ìgbòho ni o afẹ́ràn rẹ̀ ìrọ̀lẹ́ èyí tí wọn jẹ ni wọ́n wá káàkiri o. wọ́n ti mọ̀ pé bí wọn ò bá dárúkọ rẹ ṣètò prógráàmù wọn ò ní tàkò sẹ́yìn tí ó wò ṣùgbọ́n mo bá ti dárúkọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ayé àtún fẹ́ wo kí ni condition kí ni position stage wo ni jíjáde olóyè Sunday Adéyẹmọ Ìgbòho wà wọ́n rò pé ó tọ̀rọ̀ gidi náà fẹ́ sọ. tó funfun at the end of the day n tí wọ́n ṣe létò kò ní bá tọ́píìkì tí wọ́n fi síta mu lẹ́fi wá mọ̀ wípé wọ́n kàn ń fẹ́ fi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho pawó ni ó ní mo fi sọ wípé igi ọ̀pẹ lolóyè Sunday Adéyẹmọ Ìgbòho àkàndá ni mo fi fi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho wé màálù ìdí ni pé gbogbo ara màálù pátápátá ó ti dowó gbogbo ara igi ọ̀pẹ pátápátá náà ló wúlò. dá gẹ́gẹ́ bí mo ṣe sọ mo ní wọ́n tan olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ní. olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ní kinní kan in common gbogbo everybody ló trust gbogbo èèyàn ló gbàgbọ́ gbogbo èèyàn ló lè finú tán. gbogbo àwọn tí wọ́n fólóyè Sunday Adéyẹmọ Ìgbòho ní information nípa Yorùbá nation ibi tá àti ìdè ni wọ́n ń sọ pé a dé gbàgbé pé wọ́n lá kọ oríṣiríṣi lẹ́tà káàkiri àwọn ibì kọ̀ọ̀kan kò sẹ́ni tó yẹ lẹ́tà wa wò kò sí ẹni tó kọ̀ǹsídà wa àwọn tí wọ́n jó lórí wárí wa gẹ́gẹ́ bí ẹni tó kàn ń pariwo lásán tí ọ̀dẹ̀ níbi tí ń lọ. náà ọ̀rọ̀ ti wá rí bó ṣe rí Chief Sunday Adéyẹmọ Ìgbòho ẹ̀yin ni mo bá lọ́rọ̀ sà. sọ gbólóhùn kan lẹ́ẹ̀kan wípé abánidá kì í báni débẹ̀ abánidébẹ̀ kì í báni tan téèyàn bá ń sáré kọ́mọ̀tẹ́ tó bá tẹ́ kọ́mọ̀kú lókù. lérí lágbótákẹ́. ìdí ni pé yorùbá ìran yorùbá ee ìran yorùbá tẹ́ torí rẹ̀ ń ṣe kínní tẹ́ torí rẹ̀ ń fìyà jẹra yín lé lórí. bísínẹ́sì yín ẹ mọ pòsíṣàn tó wà ilé yín ẹ mọ pòsíṣàn tó wà ibi tẹ́ ti ń sùn yẹn ẹ mọ ìyàtọ̀ tí ń bẹ ń àwọn tí wọ́n ń dúró tì í tí wọ́n ń tọ́jú yín ẹ̀mọye tí wọ́n ń ná lójoojúmọ́. kéré kan tó funfun. èèló nìran Yorùbá dá nípa rẹ̀ èèló nìran Yorùbá contribute sí wíwà tẹ́ wà níbẹ̀ yẹn sà. ooo tó ń kígbe fún àlàáfíà. bẹ́ẹ̀ bá wá jáde kúrò níbẹ̀ bísínẹ́sì yín bí yóò ṣe gòkè padà ìdílé yín bí wọ́n ṣe tó padà ta ni yóò bá ẹ mójútó sà kí ni pati yorùbá òkò. at the end of the day agitation wa ǹjẹ́ yóò lọ síwájú yóò dó sójú kàbí yóò padà sẹ́yìn. lórí lágùntàn kékeré kan. àwọn òfin wo ni wọ́n máa fún tẹ bá fẹ́ jáde ń bẹ̀ yẹn. because if care is not taken sir if care is not taken sir ṣe mọ̀ pé wẹ́rẹ́wẹ́rẹ́ ni kinní ọ̀hún ọ̀hún bẹ̀rẹ̀ láti July nineteen láti wọ̀rọ̀ ẹ̀bí ẹ̀kún apọkọjẹ́. tá a ti ń fọkàn sí wípé gbogbo wa la mọ̀ wípé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ní ẹjọ́ kọ́bọ̀ jẹ́nìkú tọnu kò lẹ́sẹ̀ kankan rárá pàápàá tí wọ́n fi mú un mọ́lẹ̀ ńbẹ̀. gbé fún àlàáfíà. but tẹ́ ẹ̀ bá gbàgbé gẹ́rẹ́ tí wọ́n mú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho òun náà ni ọ̀gágun Buratai náà ló bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bíi Nigeria ambassador to Republic of Benin táìmù yẹn ló wá close mọ́ president Talon ìgbà yẹn lẹ wá rí wọn tí wọ́n jọ ń ya fọ́tò tí wọ́n jọ ń ṣe ìdúnadúrà láàrin ara wọn. ìgbà yẹn ni mo ti mọ̀ wípé èkúrú máa tẹ̀yìn ní fàǹfà wípé ibi tí kinní yẹn jáde kò ní dáa tẹ́ ẹ̀ bá gbàgbé ní táìmù yẹn Àkàndá ọ̀rọ̀ jáde wípé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tí wọ́n mú síbí wọ́n máa fi negotiate kó tó jáde ni but àwọn èèyàn sáré àtáàkì mi. ẹ folùkọ́ tó ń kọ̀ mẹ́rin. the only problem I have with these people ò ní wípé ibi tí ọ̀rọ̀ ó yọrí sí lèmi Àkàndá ti máa ń lọ gúnlẹ̀ ẹ̀dẹ̀ wọn ìyẹn máa ń ni wọn lára wọn ìfẹ́ gbòòtọ̀rọ̀ máa ń kan wọn lára. lẹ́kọ̀ọ́ mẹ́rin ẹnikẹ́ni tẹ́ bá ti tẹ́ ti sọ̀rọ̀ tó fẹ́fọ́ rẹ̀ tínú rẹ̀ dùn tẹ́ wá sọ èyí tí ò fẹ́fọ́ rẹ̀ tí bá ń bínú aláìda èèyàn ni kò fi rẹ̀ sípò èèyàn. ìdí ni pé ẹni tó ṣe ń tó dùn mọ́ni lónìí lè ṣe ń tó bí nínú lọ́la èyí tó ṣe tó dùn mọ́ni láwàá wò ó ti ṣe ń tọ́ da sẹ́yìn náà. ẹni tó ṣe ń tí ò dùn mọ́ni lónìí láwàá fi wò wípé ó lè di lọ́la ṣùgbọ́n àwọn èèyàn tiwa kì í ronú bẹ́ẹ̀ they are too selfish wọ́n ń tẹja wọ́n wà too selfish ìmọ̀tara ẹni nìkan ń bá wọn jà bọ́ ọba ti sọ̀rọ̀ tí ọba ti fẹ́fọ̀ wọn ó ti dọ̀tá wọn òun ni mo fi sọ wípé at the end of the day Sólóyè Sunday Adéyẹmọ Ìgbòho jàre tó bá jáde ni àbí yọ jẹ̀bi. Yeah ṣé ń jàre lọ́wọ́ ni àbí ń jẹ̀bi gbogbo èèyàn tí ń tẹ̀lé nígbà tí kinní bẹ̀rẹ̀ ṣé gbogbo wọn náà ló sì wà lẹ́yìn ẹ̀ wọn ò tí ì padà. kékeré kan tó funfun. ti Sunday Adéyẹmọ Ìgbòho kọ̀pọ̀ nínú ẹni tó lè sòótọ́ ọ̀rọ̀ èmi Àkàndá ọ̀sọ́ torí wípé kékeré mo fi bá lámọrin tan kò ṣeé fọ̀bẹ́ bu dànù irrespective tó wù kí àwọn èèyàn sọ nípa mi mi don mind mi don care omi tá a dà sẹ́yìn díẹ̀ láàrin kò mọ́. ìpè fún àyà. bọ́lọ̀ngàn bá ṣe dá kálukú náà ni yóò ṣe máa ṣe nǹkan ẹ̀ bọ́lọ̀ngàn bá ṣe dá èmi àkàndá ni mo ṣe ń hùwà tèmi n ò dẹ̀ ṣe tán àti yí in no time. ìyá or anytime soon i mean i'm not ready to change. àkútà no no no no no i'm not gonna change man. ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín ẹ̀dùn ọkàn mi ni mo fi ń sọ̀rọ̀ tó dàbí ẹni pé mò ń rẹ́rìn-ín because mo ti sun sẹ́ẹ̀lì rí mo ti sun prison rí mo mọ bí ṣe rí lára ká tó sọ wípé more than one hundred and fifty days that is more than five months. ọ̀rá fún mẹ́rin ọ̀rá. ọ̀la ni yóò jáde ọ̀túnla ni yóò jáde lọ́sẹ̀ tí ń bọ̀ gbogbo nǹkan máa ṣẹ́tù ẹ̀wà at least kó tó di ìparí oṣù gbogbo nǹkan máa ṣẹ́tù lóye Sunday adé ọmọ Ìgbòho máa jáde la fi di December ọ̀rẹ́ olùkọ́ tó ń kọ́ èmi lẹ́kọ̀ọ́. kò sẹ́ni tó lè sọ fún mi pé ìgbádùn ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n wípé ìgbádùn ń bẹ ń bẹ yẹn ìgbádùn kí ló wà ń bẹ ibùsùn tí ń sùn bẹ̀ sọ dàbí tinú ilé ẹ̀ fírídọ̀mù tó ní nínú ilé ẹ̀ ni níbẹ̀ ọmọ wípé o lè yan jáde nígbà tójú kún ọ nínú ilé ara orí ọ̀fẹ́ kan ni. so olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ti dáa ju ẹni tó yẹ kó wà ní pòsíṣàn tó wà ní ìsìn lọ. ìbá jẹ́ lòmíì lọ́wọ́ à ń bẹ̀ ni ìbá tí Kẹ́mi Àkàndé ọ̀rọ̀ lára I am very very sorry to say that because òkú tí kì ṣe tẹni ọjọ́ tọ̀fọ̀ ẹ̀ ń bá sínwín bí òkú yẹn ni bá a bá ya wèrè ń bí òkú bá bẹ́ẹ̀ kò tí ì láì fi gbogbo nǹkan tó bá rọ̀ mọ́ mi lolóyè Sunday Adéyẹmọ Ìgbòho rẹ́dì láti lo gbogbo táìmù ẹ̀ fún fún ẹ̀gbọ́n mi ìgbòhòsà aládékún ládéládé ládé aláàfin ọ̀ládé adé aládékún lágbà fáláàfin ọ̀rẹ́ ikú lọ mẹ́ja kákò nǹkan kan ló ṣokùnfà tí ẹ̀gbọ́n mi fi dàbí eribi bí ẹni pé kò mọ ti ń ṣe. ọ̀rẹ́ folùkọ́ tó ń kọ́ mi gan. ọkùnrin tí ń sun rárá fọkùnrin ẹgbẹ́ akọṣẹ́ ní í ṣe. olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tó rà lẹ́gbẹ̀rún ọ̀kẹ́. ọkùnrin bíi five million ni gbọ́kùnrin ọ̀bá sí ń lé. tó funfun gbòó tó kígbe fún síntáyé ọ̀sán nígbà tó lóye Sunday Adéyẹmọ Ìgbòho wà nípò tó wà ìdánilójú tí àwa ní ni pé yóò jáde ṣùgbọ́n gbà wo ni yóò jáde sọ́yẹ kọ́ pẹ́ tó báyìí ni kọ̀ǹsánù àkàndọ́ra wí kónkó. náà òkìlọ́ máa wá jẹ́ solution mi àkàndá ń bọ̀ láàrin ìṣẹ́jú kan péré. Solution Peace Properties in conjunction with Agri Investment Limited. Nigeria's Farmers Tested Developer brings to you another irresistible once in a season package at Bluestone Treasure Estate, Mowe. Full plot of land is at 5 million naira. Half plot at 3 million naira. Three bedroom bungalow at 17.5 million naira. Three bedroom executive on full plot at 20 million naira. While four bedroom duplex is at 40 million naira. Treasure Island Estate, Mowe of Father offers commercial plot at 2.5 million naira. Full plot at 2 million naira and half plot at 1 million naira. The same package offers two two-bedroom bungalow at 7.5 million naira, three-bedroom bungalow at 10.5 million naira, and four-bedroom duplex at 35 million naira. Treasure Island Estate Phase 2 Mowe Ofada offers commercial plot at 1.5 million naira, full plot at 1 million naira, and half plot at 500,000 naira. Treasure Island Estate Akodo offers full plot at 5 million naira, half plot at 3 million naira, three-bedroom bungalow at 17.5 million naira, and four-bedroom duplex at 30 million naira. Treasure Hilltop Estate Alagado offers full plot at 8 million naira, half plot at 4 million naira. Two bedroom bungalow at 10 million naira. Three bedroom bungalow carcass at 15 million naira. And three bedroom duplex carcass at 30 million naira. Please note that all our properties comes with C of O and our instrumental payment plans span from 12 to 24 months. For further inquiry, call Olushola 0803 940 or visit our head office at number 314 Ikorodu Road, Antony Bus Stop, Antony, Lagos State or our Aja office at Etiosa Leaders of Thought Building beside Slot, Federal Bus Stop, Aja, Lagos. Lagos State. Solution Peace Properties in conjunction with Agri Investment Limited lóní àní sin kọ́kọ́rọ́ kú o. nílé lóko lẹ́yìn odi àjíǹde ó máa jẹ́ a ò ní fàìsàn ló gbà orúkọ tèmi ni Godwem tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ìṣe wa pé ìlera yín òun ló jẹ wá lógún òun ló tún mú wa wá sójú ìwòran yín ní déédéé àsìkò yìí mo kí yín o a ò ní fàìsàn ló gbà o gbogbo ẹnikẹ́ni tó ní ìṣòro nínú eegun tàbí nínú iṣan ara wọn wọ́n lè kàn sí iléeṣẹ́ gbódúàmù ìyá àjẹ̀kú ọ̀rọ̀ iṣan àti eegun la máa ń sọ ní gbogbo ìgbà nítorí pé ìṣòro iṣan àti eegun ó jẹ́ ìṣòro tó ṣe gbòógì tó dẹ̀ ń dà wá láàmú àwọn ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan nílẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ilé orí òkè lẹlòmíì ń gbé tẹ́lẹ̀ ó ti padà sísàlẹ̀ nítorí orúkún ríro ìbàdí ríro ẹlòmíì àtẹlẹsẹ̀ la máa kán ẹlòmíì tó bá jí láàárọ̀ àti fẹsẹ̀ lélẹ̀ á di ìṣòro ẹlòmíì gbogbo ara títa ẹlòmíì ẹsẹ̀ títa ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n gbogbo èyí bá lè jẹ́ ṣé wá rí ó ṣeéṣe kó jẹ́ arthritis lẹ́ní ó ṣeéṣe kó jẹ́ rheumatoid arthritis or osteoarthritis èyíkéyìí tẹ́ ẹ̀ bá ní bó sì jẹ́ gout ni gbogbo ẹ̀ lágbára ọlọ́run ká ẹlòmíì arthritis tẹ̀ ọmọ ọwọ́ ló ti máa tọ́ ọmọ ọwọ́ ẹ̀ á máa wú tá a máa dùn ún ẹlòmíì á máa sọ fún ẹ pé èjìká ló ń dùn òun ẹlòmíì ìbàdí ẹlòmíì orúkún á máa wú gbogbo ètò bá lè jẹ́ iléeṣẹ́ Godwem ìyá ìjẹ̀bú last bus stop yìí ni lórí ọ̀rọ̀ arthritis yìnyẹn bákan náà ni ẹ̀yin ọkùnrin tẹ ní ìṣòro tó jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ tá à ń pè ní prostate enlargement táwọn Yorùbá ń pè ní ìsétọ̀ prostate enlargement àmì méjì ló mú wa ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì tó bá fẹ́ tọ̀ a máa rí ìnira ṣùgbọ́n ẹlòmíì tó bá ní ìtọ̀ púpọ̀ jù ni á máa tọ̀ léra wọn léra wọn ó lè tọ̀ lẹ́ẹ̀mẹwàá kílẹ̀ ò tó mọ́ ẹlòmíì kò tó débi tó máa tọ̀ sí ìtọ̀lẹ́ àti máa jábọ́ ṣùgbọ́n kí wáá ṣe prostate enlargement nìkan ló lè fà á kí wọ́n máa tọ̀ púpọ̀ torí prostate enlargement ọkùnrin nìkan ló ń ṣe ṣùgbọ́n ìṣòro ìtọ̀ púpọ̀ ó lè ṣe obìnrin náà obìnrin tó bá ní bladder infection àbí weakness of bladder òun náà lè máa tọ̀ púpọ̀ jù ẹlòmíì á ní infection tó ti pẹ́ ó lè jẹ́ kó máa tọ̀ púpọ̀ jù ẹlòmíì dẹ̀rẹ̀ diabetes insipidus tó ń pè ní àtọ̀gbẹ ló fà á tó fi ń tọ̀ púpọ̀ jù so tẹ́ bá ti ń rí irú àwọn àmì gbogbo yín ọ̀lẹ́ nìkan sí iléeṣẹ́ Godwell Mujah Àjẹ̀bú bákan náà ni àwọn ìṣòro tó ń àfẹ́tì àwọn ọkùnrin wa tí ò ní lè jẹ́ kó ṣojúṣe wọn nínú ilé tó máa ma di kó máa ka newspaper lálẹ́ gbogbo àwọn ìṣòro tó lè fà bíi weak erection premature ejaculation jẹ̀dí ni a ní three in one kan ní iléeṣẹ́ Godwell Mujah Àjẹ̀bú tó jẹ́ pé ó dára fún àwọn ọkùnrin wa tó lè máa lò tó máa tún àgọ́ ara wọn ṣe á kọ̀rẹ́ẹ̀tì ìṣòro tẹ̀ níyẹn ni tó yẹ pé ìṣòro yẹn á kú òǹbẹ pẹ̀lú ògo ọlọ́run bákan náà ni hepatitis tó ń ṣe ooru inú ẹ̀dọ̀ a máa ń mẹ́nubà ń gbogbo gbà ìdí tí mo dẹ̀ fi mẹ́nubà ni pé wọ́n ti sọ pé kò gbóògùn ṣùgbọ́n ọlọ́run ti fún wa ní ewé àtegbò tó lè bá wa bójútó hepatitis tí ń ṣe ooru inú ẹ̀dọ̀ tẹ̀ níyẹn ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n ó lè fà á kí pains wa máa dìde nínú ó lè lead sí liver problem tá a bá tètè bójútó ẹlòmíì dẹ̀rẹ́ ó lè jẹ́ kẹ́yìn ojú ẹ̀ máa yẹ́lò ó lè jẹ́ kíto ẹ̀ máa yẹ́lò ṣùgbọ́n ẹlòmíì ẹyin ojú ẹ̀ lè máa yẹ́lò kíto ẹ̀ máa yẹ́lò kó jẹ́ jaundice lòun ní o ẹlòmíì inú ẹ̀ lè máa ga kó jẹ́ enlarged liver lòun ní o torí ìdí èyí ó máa ń dára ká ṣe àyẹ̀wò ẹnikẹ́ni tó bá ti rí kùdìẹ̀kudiẹ ẹ jẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò kí wọ́n mọ kí ló dé kí nìkan tó ń ṣe àwọn ìyẹn ló máa jẹ́ ká mọ irú ọ̀nà tá a máa gbà ràn wọ́n lọ́wọ́ pákéjì ti wà lóríṣiríṣi fún rheumatoid arthritis fún prostate enlargement even fún prostate cancer tí wọ́n bá ní prostate cancer ó lè máa tọ̀ kíto ẹ̀ kó máa ní ẹ̀jẹ̀ nínú àbí kó máa ní ìrora èkéyìí tí ìbàjẹ́ ọlọ́run elédùmarè ti fún wa lágbára láti fi òpin sí i ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni zero eight zero three three zero three four seven seven seven zero eight zero three three zero three four seven seven seven nọ́mbà yìí náà ni nọ́mbà whatsapp mi kò sí ibi tí ẹ̀dẹ̀ wà tí oògùn wa ò ní dé gbogbo ẹ̀yin náà tẹ̀ tí ń gbalẹ̀ máa máa jẹ́rìí sí ibikíbi tẹ́ wà bó jẹ́ US bó jẹ́ Canada bó jẹ́ UK wherever you are oògùn yìí máa dé ọ̀dọ̀ yín ibikíbi tẹ́ lè wà nílẹ̀ adúláwọ̀ ni nínú nàìjíríà ń bí ni gbogbo ibikíbi tí ẹ wà bójẹ́kọ ni ìbàdàn ni àbújá ni port harcourt ni wherever you are ògùn wa máa dé ọ̀dọ̀ e ẹ pẹ̀lú ògbọ́n ọlọ́run ẹ má ṣe gbàgbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí ṣe zero eight zero three three zero three four seven seven seven òun náà ni whatsapp nọ́mbà mi ẹ má ṣe gbàgbé pẹ̀lú ògbọ́n ọlọ́run last bus stop yín ni godwem ìyá ìjẹ̀bù àlàáfíà lójú o. tó funfun gbò tó kígbe fún àlàáfíà lórí lágùntàn kékeré kan tó funfun gbò. fún mèrè ọ̀rá fagùntàn ọ̀rá folùkọ́ tó ń kọ́ mèrè lẹ́kọ̀ọ́. ọ̀rá fún mèrè ọ̀rá fa. àkàndá mo kí gbogbo yín káàbọ̀ padà. ẹ má bu ẹnìkan kan ẹ má bẹ́ ẹnìkan kan jà ẹ jẹ́ kí kálukú lọ́wọ́ ìtàtù sí òpínìyàn ẹ̀. èmi àkàndá ọ̀rẹ́dẹ̀ láti dá ẹnikẹ́ni lóhùn. ọ̀rá folùkọ́ tó ń kọ́ mèrè ẹni tá a bá ń bá nájà là a kì í wariwo ọjà because at the end of the day majority àwọn tí wọ́n máa ń comment badly tẹ́ bá lọ wo status wọn máa rí pọ́ ọmọdé ni wọ́n majority wọn ọmọ tán bí ní year two thousand two thousand and one two thousand and two àwọn ọmọ tí wọn ò ní rírí tí wọn ò ní experience tí wọn ò mọ nǹkan kan ni wọ́n sábà máa ń kọ̀kọ́ kókọ́ ẹ lọ wò ó dáadáa kẹjárọ̀ mi. erin lagun tó kékeré gan tó funfun gbòó. náà ọlọ́run tá a bá bá wá sóde là mọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ẹ̀yìn ni mo bá lọ́rọ̀ sà. gbogbo àwọn tí wọ́n ń kọ́mẹ̀ntì ilé wọn ni wọ́n wà o. owó wà kò sówó lóde tìdùnnú tìdùnnú ni wọ́n fi ṣe kérésìmesì ọ̀la lágbára ọlọ́run tán kékeré. bí wọn ò bá dáná wọn ò rí ibi tí wọn ti lọ jẹ́ǹjẹ ọdún ibo lẹ́yìn ti fẹ́ lọ jẹ tọ̀dọ̀ yín sà. ibi tẹ́ wà yẹn kì í ṣe lé yín ẹ̀yìn àmù kì í ṣe lé ìgbín èrí kì í sóúnjẹ ahun. ló ń kígbe fún lálàáfíà. my dear brothers and sisters ayé sọ bẹ́ẹ̀ fún MKO Abiola until MKO Abiola kú sátìmọ́lé. ìyá ilé bàbá olówó ànámọ̀ ti hu koríko bólóde òkú wájú ìta rẹ̀ kí hu gbẹ́gi ilé olóyè MKO Abíọ́lá mọ̀ ti hu gbẹ́gi ẹsẹ̀ gèrè nílé àńjọ̀fẹ́ ilé MKO Abíọ́lá bìtìwìtì lèrò máa ń wọ́ ń bẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ọmọ wa ọmọ wọn wà lọ́sípítù ẹ̀yàn afẹ́ sanwó skú ọmọ ẹ̀yàn afẹ́ ṣèkómọ ẹ̀yàn afẹ́ ṣe lọ́ǹchì bí wọ́n ṣe é mú lẹ́tà wálé every blessed day nìyẹn but lónìí MKO Abiola ò sí mọ́ dọ̀sí mi pé wọn ò mú lẹ́tà lọ sílé ẹlòmíì. ìyá ọ̀rá fún mi. bí n bá sí láyé lágbájá ò ní gbáyé tàmẹ̀dùn ò ní jẹ làkàṣègbè ò ní mu ọ̀nbẹ láyé ni wèrè ní wí bẹ́ẹ̀. ìran Yorùbá tẹ̀mí wò yìí dey forget things easily they forget people easily ẹ̀ǹtí bá ń bẹ lójú ọpọ́n nìran Yorùbá mọ̀ bọ́ọ̀ ti sí ń bẹ̀ mọ́ nobody knows you ẹnìkankan mọ̀ ọ́ ní jẹ́ bẹ́ẹ̀ so my candid advice wọ́n gbọ́ táwọn èèyàn kan sọ lánàá wípé àwọn kan ń try láti pe olóyè Sunday Adéyẹmọ Ìgbòho báwọn sọ̀rọ̀ nǹkankan nǹkankan. kékeré kan tó funfun. mo wá ní bí èmi bá fẹ́ fún yín ní advice sà òun náà ni pé whatever option tó bá yọjú tó fi máa jẹ́ kẹ́ ní òmìnira òun ni kẹ́ accept sà not for me not for anybody but for yourself because you need yourself than anybody. ẹ́skísà nígbà tẹ bá wà láyé wà láàyè tẹ wà lálàáfíà lẹ máa rántí sìstárọ́pọ̀ àtìyàwó ńlẹ máa rántí àwọn ọmọ. my dear brother ńgbà tẹ wà ní àlàáfíà tẹ̀yìn gan tó a tó ti létò fúnra yín lẹ láǹfààní àti pàṣẹ oríṣiríṣi. my dear brother ó tó bẹ́ẹ̀ ní parí ọ̀rẹ́ kí ló ṣe fún mi nígbẹ̀yìn àlè mo fìran Yorùbá wí àlè àṣẹ̀ṣẹ̀ yàn àlè bíi tẹ́yìn ilẹ̀ kí n gùn ọ́ ní rí bó bá ti ń tó ọjọ́ méjì mẹ́ta wọ́n mọ̀ fẹnu wọn wẹ́nu ẹja sí pé òun lẹ̀ ń rí lórí péèjì mi majority wọn ní kí mi níyìn mi kú iṣẹ́ níwòyí àná o majority wọn ní ìsìn ló ti dalẹ́kẹ̀ èbú ni wọ́n ń pera wọn lóríṣiríṣi orúkọ tí ọ̀tọ́ sí wọn. majority ara wọn ni wọ́n ríra wọn gẹ́gẹ́ bí remote control ayé rẹ kí àwọn ọmọ direct ẹ káàkiri àwọn ni wọ́n mọ̀ sọ fún ọ pé mọ́ gbà o mọ́ gbà o mọ́ gbà o mẹ́wàá ẹ tó bá jẹ́ àwọn wọn ti gbarú ẹ̀ sẹ́yìn tipẹ́tipẹ́ wọn ó ti gbà wọn ní ẹja pé wèrè lọ́kọ̀ ìyàwó kó ríbi já rọ́nà lọ. gẹ́gẹ́ bí tèmi àkàndá sọ whether you take it or you leave it candid advice ni ẹni tó bá súnmọ́ èèyàn tàbí tó fẹ́ràn èèyàn ní báyàn sọrú ẹ̀. ó ní pé mo sọ ní bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí mídélè tí wọ́n mímu ni wọ́n máa fi negotiate jáde kúrò níbi tẹ́ ẹ wà yẹn ni. ẹ bí mi léèrè pé kí nìdí sà ìdí ni wípé ẹ lẹ́sẹ̀ kankan ní Kútọ́nù ó ti lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ń nu ni ohun tí wọ́n sọ fún Kútọ́nù ni wípé ìyín ilé ọ̀hún ilé kọ́sà ti wà ń because eh, mi ní parọ́ fún ẹ dẹ́rù bà wọ́n ní gbogbo rálì tá a ṣe káàkiri ilẹ̀ Yorùbá ọjà gọ́ọ̀mẹ̀ntì láyà pé tá a bá fi ọmọkùnrin ilẹ̀ bí ṣe ń lọ yóò da gbogbo ẹ̀yìn àwọn èèyàn kan wá o ẹ̀já wa nǹkan ṣe sọ̀rọ̀ rẹ̀. so any negotiation tí wọ́n bá mú wá tó fi ara tó fààyè sílẹ̀ fún ìdáǹdè yín my dear brother ẹ má hesitate láti gba ẹ má wo nǹkan tí àwọn èèyàn wọ̀nyí ń sọ o. So, kò sí nínú wọn tó bá ń débi tẹ́ wà kò sí nínú wọn tó bá ń gbébẹ̀ kò sí nínú wọn tí ń ka ọjọ́ bẹ́ẹ̀ yín ṣe ń ka ọjọ́ yìí ìjẹta àbí nǹkan ni mo gbọ́ pé ti lo one hundred and fifty three days níbi tẹ́ wà yẹn mo lo five days mo lọ̀sẹ̀ méjì níbẹ̀ mo mọ nǹkan tó dùn mí rí à ń bọ̀ sí bọ́sẹ̀ tó lo one hundred and fifty something days. gbogbo àwọn ẹnu ń jà yìí tí wọn mọ nǹkan tí wọ́n fẹnu ṣe tí wọn ò ní nǹkan kan fi ilé ayé wọn ṣe má dá wọn lóhùn o you still have your life to live. Mary Lagotage. ibi tẹ́ ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ lèmi rò lójoojúmọ́. àwọn nǹkan ní yín táwọn ọ̀tá bàjẹ́ báwo ni wọ́n ṣe fẹ́ di títúnṣe lèmi fọkàn tẹ̀ lójoojúmọ́. ó funfun gbò. ẹ̀ lóòsà bílẹ̀ yín ṣe máa ń hó gùdùgùdù táwọn à ń jọ̀fẹ́ kì í dá níbẹ̀ ṣé bẹ́ẹ̀ náà ni wọ́n tún wà bẹ́ẹ̀ lónìí tó ń kígbe fún àlàáfíà. so fún àlàáfíà ara tiyín tí èmi ń kéde fún tèmi ń kígbe fún òun náà ni wípé gbogbo ohun tó bá ti máa gbé ń jáde ń bẹ̀ ní kẹ́ ẹ lò àwọn àgbààgbà ilẹ̀ yíbò wọ́n lọ rèé bàrẹ Muhammadu Buhari wípé àwọn fẹ́ kó release Nnamdi Kanu unconditionally. ohun tèmi Àkàndá sọ fáwọn èèyàn yẹn ni wípé kò sí ti ń jẹ́ unconditionally lọ́rọ̀ federal government. pẹ̀lú ẹ̀sùn tí wọ́n fi kan Nnamdi Kanu kó tó kú ńbẹ̀ negotiation ló máa bá jáde ńbẹ̀. bí ọba bí bá negotiation jáde yọkàn máa jẹrà síbẹ̀ ni fún. òye tó yé mi ni pé agbára kankan ò mú ẹ̀yin tàbí Nnamdi Kanu kúrò níbi tẹ́ wa òfin ló lè mú jáde ń bẹ̀. Oh májísírèètì tàbí president Talon kó kéde lọ́la wípé ẹ lọ rèé yọ ọmọkùnrin òun sílẹ̀. ìyá ọ̀dà fún mẹ́rin. tàbí kíjọba orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ní ẹ bá wa dáríjì ọmọ yẹn ẹ bá wa yọ̀ǹda rẹ̀ a máa bá a sọ̀rọ̀ fúnra wa nù ilé. ọ̀rẹ́ fẹ́ so ẹni àgbàlagbà Yorùbá tó bá wá sọ̀dọ̀ yín sà ẹ má ta wọ́n nù o ẹ má sì jẹ́ kéèyàn kankan bá yín ta wọ́n nù. jólóbò oró ẹni adó kakọ ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí ló lè ṣàlàyé. òye yé mi dáadáa wípé bíi tẹ́ wà yẹn kọ́ ló yẹ kẹ́ wà bẹ́ẹ̀ ni ọ̀tẹ̀ ń lọ́rùn. tìpátìkúùkù tí múmìnì fi kíra fún Ṣàngó ni my dear brother you need yourself than any one of us. tí gbogbo wa bá ń kéde tẹnu wa bá ń sábà ń sọ pé afẹ́rẹ́ afẹ́rẹ́ afẹ́rẹ́ àlè fẹ́rẹ̀ rẹ lọ àlè ju ìyàwó ẹ lọ àlè ju ìyá alálùbáríkà tó bí ọ lọ àlè ju àwọn ọmọ bíbí inú rẹ lọ. ó àlàfo àwọn ọmọ yìí nílò dádì wọn sà àwọn ìyàwó rẹ nílò ọkọ wọn màmá rẹ fẹ́ rí ọ màmá ti ń dàgbà màmá ò tí ì dàgbà púpọ̀ ṣùgbọ́n ìdùnnú ló jẹ́ fún ọ máa rí ọ ọjọ́ wo ni màmá ti fojú kàn yín gbẹ̀yìn sọ ọmọ pé òkè ń fìyà rẹ̀ ṣeré bí màmá rẹ̀ bá dúró sàásùn nígbòho tí ọ̀bá rí ọ ń bọ̀ nìbàdàn nu ǹjọ́ wo ti ra sà. wọ́n gbọ́rọ̀ sáwọn èèyàn wọ̀nyí lẹ́nu o ẹnu tí wọ́n fi ń padégún lónìí ni wọ́n fi pàdé ògún lọ́la o MK Abíọ́lá kú sátìmọ́lé kí wọ́n tó máa pẹ́ ni eré lọ ẹ̀tọ́ ẹ̀tọ́ tó fẹ́ gbà kò rí gbà ń bẹ̀ federal government ṣòro bájà ìdí ni wípé àwọn àgbàlagbà àwọn ò wa lẹ́yìn ká ní wọ́n tẹ̀lé wa ká ní wọ́n ṣe tiwa ni yóò rọrùn jù báyìí lọ. ìpè fún àyà oríṣi ẹgbẹ́ méjì ló dìde immediately táwọn àgbààgbà ilẹ̀ yíbo lọ bá Buhari àwọn kan ní ẹja lọ bá ààrẹ àwọn kan ní kí la fẹ́ lọ bá fún. ìyá ọ̀rá fún. àwọn tó ní ẹja lọ bá ààrẹ wọ́n ní point àwọn tó ní kí la fẹ́ lọ bá fún wọ́n ní point. ṣùgbọ́n tó bá kọjú sí ọkọ tá bó bá kọ̀yìn sí ọ̀sà kọ́ gbọ́n lọ́fà tó bá wá kú ọ nìkan sà ẹ tẹ́rọ ara yín pàṣà Chief Sunday Adéyẹmọ Ìgbòho I love you we love you. So, sir, Merry Christmas in advance and Happy New Year in advance also. Compliment of the season, sir. Ọlọ́run oníyanu ni mo nígbàgbọ́ kò sí nǹkan tọ́lọ́run ọba mi ò lè ṣe possibility ń bẹ kájọ jókòó lójúkojú ní on the one kájọ celebrate New Year lágbára ọlọ́run kò pọ̀jù nǹkan tọ́lọ́run lè ṣe. ṣùgbọ́n any negotiations àmótún padà wálé ẹ̀kan sí any negotiation tó lè gbé kò níbi tẹ́ wa. ẹjọ́ jọ́ wò dáadáa ẹ yẹ̀ wò dáadáa ẹ má fi ọkàn sí wípé iye ìgbà tẹ́ bá lò ń bẹ̀ yẹn tàbí kẹwàá ń bẹ̀ yẹn pé yín kò pé yín sà. tó kígbe fún àlàáfíà. àkàndá ló rọrọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. kólóyè Sunday Adéyẹmọ Ìgbòho tiẹ̀ kọ́kọ́ jáde kọ́ mọ bọ̀ kátó tọ́ kátó jọ wá mọ́ pariwo Yorùbá nation no going back. bọ́ bá jẹ́ni tó fẹ́ràn rẹ̀ lóòótọ́ as you claim pé ẹ fẹ́ràn rẹ̀ tẹ́ bá fẹ́ràn rẹ̀ jẹ́ kólóyè Sunday Adéyẹmọ Ìgbòho jáde kúrò níbi tọ́wà for, for whatever condition. ènìyàn yẹ ṣẹ́ ọwọ́ rẹ̀ wò bọ́ bá dé kájọ jíròrò kájọ ṣàtúnra múni jẹ kùn. ọmọ ènìyàn ẹ̀wù ráyé. àtúnra múni jẹ kùn wa kárí strategize kátúnra wa kì bí ìbọn a ti wà exhausted we are lost of idea. ó dènà. tẹ̀yìn fi délẹ̀ fáwọn aṣíwájú wa jẹ́ ká mọ̀nà tí wọ́n lè gbà mọ́ ní kété tí wọ́n mọ́lò Sunday Adéyẹmọ Ìgbòho because ó ní source of inspiration wa. ṣé ọmọ rẹ wò ó. bá ń bẹ́ẹ̀ bí rálì lẹ́gùn wa máa ń kàn lára wa máa ń yá nínú wa máa ń dùn lọ́kàn wa máa ń balẹ̀ pé kò sí mìmì kan tí ó mì ẹ ń bá sọ fún ọ wípé kò rí bẹ́ẹ̀ sọ pé mi àkàndá ní kó jáde lọ́la kó ṣe rálì tiẹ̀ rálì tí gbowó ọba ti lọ ẹ̀ lé rẹ́sẹ̀ mi ń bẹ o tá ń bí mi wú bọ́n mọ́ kí. gbogbo àwọn tí wọ́n ń fẹ̀gẹ̀ tí wọ́n ń fẹ̀ ya ẹ sọ fún ọ wípé mo ní tí gbowó ọba sí rálì wọn ò tó bẹ́ẹ̀ wọn ò tẹ́rù tí jáde. o ní source of inspiration wa ibi tó bá wà lọ́kàn wa balẹ̀ pé ó ṣèèfù ìgbòho wà ń bí àbí ìgbòho wà ń bí àbí ọkàn mi balẹ̀ mọ́ ń bọ̀. bá bá nífẹ̀ẹ́ rẹ̀ ní tòótọ́ ẹjẹ́ àmọ́ fàdúrà ràn lọ́wọ́ ká sì nígbàgbọ́ wípé kọ̀ǹdíṣàn tó bá ti bá jáde kọ́sá tiẹ̀ kọ́kọ́ jáde kó náà wà lómìnira kó bójú tọ̀rọ̀ ilé ayé ẹ̀ ká tó wá mọ sọ̀rọ̀ Yorùbá Nation láìfo ẹ̀ first Yorùbá Nation secondary ni o. As I said earlier, Chief Sunday go, you need yourself than anybody than your wife than your children because kọ́lọ̀ mọ̀járí ni bẹ́ẹ̀yàn bá sí láyé kò sí ìgbà tí àwọn èèyàn fi dìyàwó ńyàwó gbogbo àwọn ọmọ tá a dẹ̀ bí yẹn táwọn ọgbẹ́ ẹ̀yàn ọmọ ìyẹ́ bí n bá kú ìyá ọmọ jẹ ségèsí lára o wàhálà ìbàbá ńlá rọ ni o kí ló ṣe fún ọ odò. àwọn ọmọ tá a níyà ó jẹ possibility ń bẹ tó jẹ́ pé tó lòdì wá bá kú ni wọ́n tó rọ́nà àbáyọ sílé ayé wọn. kò lè fọwọ́ lẹ́rán. àwọn ọmọ tí wọ́n ti tó jẹ́ pé wọn ò jẹun kánú tẹ́lẹ̀tẹ́lẹ̀ mú fi àwa kọ̀làkọ̀sá gbé ṣàgbéjúwe. olúwa rẹ̀ lè páyín lọ láàrin ìsìn kánìkan gbà dáàdi yín ò dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ bàbá yín náà try ẹ jẹ́ kí lè mọ bọ̀n Canada. kí ló ṣe fún. ọmọ tálẹ́pọ̀ ọmọ yín náà ọmọ àkàndọ̀rọ̀ awúgbọ̀ngbọ̀ dáàdi ẹ try ń má bọ̀ ní UK tiẹ̀. ọmọ tí wọ́n sọ pé yóò jìyà nù. ọwọ́ lẹ́ràn kó máa wù yé wọn. wípé kálukú wá nílùú ara rẹ̀ síwájú ìyàwó síwájú ọmọ bínájó ni tó jọmọ ẹni tárẹ́ni là kọ́kọ́ gbọ́n o. Uh, ìgbà tẹ́yin bá wà ní ìdùnnú tẹ́ wà láyọ̀ tẹ́ wà lálàáfíà inú ìyàwó wa dùn inú àwọn ọmọ àwọn ọmọ máa dùn wọ́n máa gbìn in lórí dáàdì yìí dáàdì yìí i want to buy something dáàdì come and buy christmas cap for me dáàdì i want to follow you i want to follow you mọ́mì mọ́mì i am not eating eba o i want to eat noodles. omi lọ sáà ìdùnnú àtayọ̀ ń bẹ́nu lẹ́nu. Tomi lọ sàbẹ̀lò. My dear brothers and sisters don't be too selfish inú ilé tiẹ̀ lọ wà yìí o tìdùnnú tìdùnnú ló fi ń tẹ fóònù o. Tomi bàbá wo dáadáa o ti ra sọ kérésì ilẹ̀ o ti ra tàwọn ọmọ rẹ. adìẹ tẹ́ fẹ́ pa lọ́la ti wà nínú ilé ẹran tẹ́ fẹ́ pa lọ́la ti wà nínú ilé bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ buran lódò lọ́la ìyàwó rẹ ti gbowó ọwọ́ ẹ̀gbọ́n mi wá wà látìmọ́lé lórí tí ò ní dì í. ẹ ò ènìyàn ẹ ò ráyè lóde náà. àwọn èèyàn kan wá ń fẹ́ láwọn èèyàn kan wá ń sayọ̀ àwọn èèyàn kan wá ń forúkọ rẹ̀ ṣe bísínẹ́sì. wọ́n ń fowó rẹ̀ wọ́n ń forúkọ rẹ̀ pawó sápò owó ọ̀hún kò sì dọ́wọ́ tiẹ̀ gangan nonsense. ènìyàn ẹ wá ní kí gbogbo wa sùn ká kọrí síbì kan náà ká máa wo dọ̀ bí ẹran ká kàn máa ẹ ṣe ọwọ́ rẹ wo. Sunday Adéyẹmọ Ìgbòho a living legend and hero lágbára ọlọ́run olóore kan ò ní kú sípò ìkà ó kú ò níbi tọ́ wa láìpẹ́ láì jìnnà ni gbogbo ọ̀nà tó bá wù kí wọ́n gbà á sọ fún ọpọlọ ńlágbára jù wọ́n lọ I love you we love you and I wish you uh, Merry Christmas and Happy New Year in advance God bless you all gbogbo ẹ̀yin olólùfẹ́ àkàndá ọ̀rọ̀ ayépoǹpo pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín mo tọ́pẹ́ dá àánú ọlọ́run aláyọ̀ ní fi sílẹ̀ thanks for being there always since january 1st títí dòní 24th ẹ ní ṣe o ẹ ní mọ̀ nira ẹ ní mọ̀ bànújẹ́ ọdún ayọ̀ láṣe ntí òtónú ayé yín máa di àníṣẹ́kù lágbára ọlọ́run kọ̀kánú inú ayé yín máa ká lágbára ọlọ́run ẹ ní táwọ́ná ẹ ní ráágó ẹ ní tọrọ jẹ abẹ́rẹ́ inú ò ní gun yín ebi àárọ̀ ò ní pa yín tọ̀sán ò ní pa yín talẹ́ ò ní pa yín bẹ́ẹ̀ bá ti ń tọwọ́ sápò báyìí ẹ mọ̀ rówó mu ni lágbára ọlọ́run ọdún ayọ̀ òun náà là ò lágbára ọlọ́run á tún láǹfààní àti tún pàdé padà olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tẹ bá láǹfààní àti máa gbọ́ mi ilé yín ò ní dàrú ẹ̀ ní mọ̀ bànújẹ́ ọdún ayọ̀ lẹ́ṣe ó ń sọmọ lóòkú bẹ́ẹ̀ ni ànísín I love you wholeheartedly God bless you sir bye gàrí o ò ráyè lóde náà.